orúkọ mi ni olóyè michael ọládélé ajífọwọ́bajé tí mo jẹ́ abẹsẹ̀mọ́sífà ní ìlú ògbómọ̀ṣọ́ lẹ́ẹ̀pa oore ọ̀fẹ́ lẹ́dùnmọ̀rẹ́ gẹ́gẹ́ bí mo ti máa ń fiṣẹ́ síta tí mo sì máa ń sọ fún èèyàn àti àwọn tó ń bá ń gbọ́ mi wípé tí ti ń dèlú ògbómọ̀ṣọ́ ẹ̀yin ẹlẹ́ń lọ sí àdúgbò mọ̀sífà tí ti ń dé mọ̀sífà ẹlẹ́ń béèrè ilé abẹ́sẹ̀ má sì fà láṣẹ Èdùmàrè n ó gbé yín dọ́dọ̀ mi tàbí kan mú yín délé mi. ìdí tí mo fi máa ń sọ bẹ́ẹ̀ ni wípé onírúurú ìrírí là ń rí látara iṣẹ́ yìí ṣùgbọ́n a dúpẹ́ lọ́wọ́ Elédùmarè nítorí náà ẹ má jẹ́ ká rẹ̀wẹ̀sì gbogbo iṣẹ́ tá à ń ṣe tí mo ń fi síta inú mi ń dùn bẹ́ẹ̀ ṣe ń pè mí wípé ẹ̀ ń gbìyànjú ẹ̀ òun rí bẹ́ẹ̀ inú mi dùn wípé ọ̀pọ̀lọpọ̀ tí mo tiẹ̀ tún gbìyànjú ẹ̀ fún àwọn náà tún sọ wípé àwọn dúpẹ́ lọ́wọ́ olódùmarè èrò kankan tó máa ń jẹ mí lógún ni wípé èyíkéyìí tá ẹ bá mú nínú àwọn iṣẹ́ náà lédùmarè yóò jẹ́ kó bá yín lára mu ẹ jẹ́ ká gbìyànjú àwọn iṣẹ́ yìí bá kúkú fi sínú ilé kò sí nǹkan kan tí ó ṣe ń bẹ̀ ẹ já fi ìta gbogbo èèyàn kọ́ ló lè mọ̀ mí àwọn tí ò mọ̀ mí tí wọ́n bá mọ àwọn tán tara tán mọ tán tán gbọ́ iṣẹ́ yìí tí wọ́n sì kọ́ tí wọ́n mọ̀ wọ́n tí wọ́n ṣiṣẹ́ yìí fún wọn tí wọ́n tara iṣẹ́ yìí tí wọ́n ti ara rẹ̀ bá àánú Olódùmarè pàdé ọpẹ́ ni wọ́n ò dùn sọ́dọ̀ Lédùmarè wípé nǹkan àjogúnbá àwọn bàbá wa Elédùmarè ò ní kó parun torí náà ẹ má jẹ́ ká wòran ẹ jẹ́ ká máa gbìyànjú ẹ jẹ́ á lo gbogbo oore ọ̀fẹ́ tá a ní agbára ń bẹ nínú ewé àti egbò tí Elédùmarè fi síbẹ̀ nítorí náà ẹ jẹ́ ká máa lò ó láti rí títóbi Elédùmarè nínú ìgbésí ayé wa ẹni bá dóbì kan tó bá ní à wọ́n ti gbá mi wọ́n ti ṣe kíní kan òun ọ̀tẹ̀ wájú mọ́ ẹ má jẹ́ kí n tàn yín onírúurú ìrírí lọ́pọ̀lọpọ̀ ti ní àìdúró wọn ló jẹ́ kí wọ́n débi tí wọ́n ń lọ nítorí náà Elédùmarè yóò ràn wá lọ́wọ́ ẹ má jà dúró ẹ já gbìyànjú àwa náà dèbí ayọ̀ wa iṣẹ́ tí mo fẹ́ fi síta lákòókò yìí ó jẹ́ òṣòlẹ̀ àṣírí bíbò àwọn iṣẹ́ tí mo ti fi síta ni àwọn iṣẹ́ tí mo bá ti ń dánwò ṣe rí iṣẹ́ tí mo fẹ́ fi síta yìí òṣòlẹ̀ àṣírí bíbò ni òṣòlẹ̀ àṣírí bíbò ni nígbà tá a bá ń fẹ́ káṣírí wo bò fún nǹkan kan tó wà níwájú wa tá nílò àṣírí bíbò tá a nílò ojú rere ọlọ́run látara àwọn èèyàn kásìrì wa má bàa tú elédùnmarè kò sì ní tú wa láṣìírí tá a bá wa fẹ́ gbìyànjú àṣírí bíbò yìí nǹkan tá a lọ wá òun ni mo fẹ́ kà fún wa yìí ẹ̀já ṣe bá ṣe ní ká ṣe é láṣẹ Èdùmàrè yóò rí bó ṣe yẹ kó rí bí mo ṣe ń ṣe fáwọn èèyàn ni mo fẹ́ fi sẹ́yìn síta yìí tí sì fi ń rí bó ṣe yẹ kó rí torí náà tẹ́ bá fẹ́ gbìyànjú ẹ̀ ẹ dákun ẹ tẹ̀lé àwọn tó ní tó wà bẹ́ẹ̀ àjọ àwọn ó sì gbà láti ṣe Èdùmàrè á wá òkété àyè kan á wá asínrín tútù ó lè ṣẹ̀kú á wá á wá òǹbẹ̀ ẹyọ kọ̀ọ̀kan ni o á sì wá ọ̀gá àyè kan lẹ́yìn náà a wá owó ètò bá wù wá ìbáà sí five hundred ìbáà sí one thousand lẹ́yìn náà a wá ìwé ọ̀la lẹ́yìn náà a wá ìwé sàwèrè pèpè a wá ìwé ìjìnrìn ìwé ìyálòde àti ìwé ìwúrò ṣe rí àwọn nǹkan tí mo láwàá tá a bá ti wá wa kalẹ̀ tán bá a sì ṣe òní mo fẹ́ ṣàlàyé yìí a gbé apẹ ìjóògùn kalẹ̀ a wà kó ewé ìyálòde tẹ́lẹ̀ a tún kó ewé ewúro lé lẹ́yìn tá a bá ti kó ewé méjèèjì tẹ́lẹ̀ tá a sì kó ìyálòde sílẹ̀ tá a kó ewúro lé ìtókù tá a tún ṣe ìdìmú fẹ́ sọ yìí a wà mú òkété yìí a la inú ẹ̀ tá a bá wá la inú òkété yìí a mú ewé ọlà yìí a ó fi ṣe ìtẹ́ sínú òkété yìí ó túmọ̀ sí pé a dà sínú òkété yìí a fọwọ́ rẹ̀ mọ́lẹ̀ dáadáa tí ó dàbí pé tí ó bo gbogbo bí fún rẹ̀ mọ́nú lẹ́yìn náà a wà mú one thousand tó wà lọ́wọ́ wa èyí owó tó wà lọ́wọ́ wa a wà ra ródóródó a wà kíbọ ẹnu ọ̀gá nù tá a bá ti kíbọ ẹnu ọ̀gá a wà mú ọ̀gá yìí a fi sínú. No òkété yìí tá a bá ti wá fi ọ̀gá sínú òkété yìí ṣé ẹ rí ewé ọlà tó bá tó kù ẹ̀já dàbò ẹ wá jẹ́ ká wá ká ràn tàbí ká gbé lẹ́nu pa ẹ̀já gbò náà sínú àpè á wàá mú asín á fi sí lẹ́gbẹ̀ẹ́ ọ̀tún òǹbẹ á fi sí lẹ́gbẹ̀ẹ́ òsì lẹ́gbẹ̀ẹ́ àlàáfíà rẹ̀ tá a bá ti wá ṣe bẹ́ẹ̀ tán á wàá mú ewé tó kù èèyàn ní ewé sáwéré pèpè á dálé ewé jìnrìn á wà da òun náà lé tá a bá ti wá dà lé ẹ̀jẹ̀ á jó tá a bá ti wá jó tán ẹ̀jẹ̀ á lọ lọ́sẹ̀ a ní ọ̀sẹ̀ tó bá sì wà lò lọ́sẹ̀ tá ti wá ṣetán tó bá ti kúnná ẹ̀jẹ̀ á sínú kíkan bíi cream soft drink kan tá a bá ti wá dà síbẹ̀ ẹ̀hẹ́ tá a ti jí láwùrọ̀ kó tó di pé ààbọ̀ ta ẹja bu níwọ̀n sọ́wọ́ ẹja ṣe àdúrà tá a fẹ́ tá a bá ti ṣàdúrà tá a fẹ́ ẹja mu ká dà sẹ́nu ká mu ká mu ọtí tó bá wù wá ká mu lè pẹ̀lú ògo tẹlẹ́dùmarè pẹ̀lú ògo tẹlẹ́dùmarè nígbà tá a bá yìí lò láàrin ọ̀sẹ̀ kan sí ọ̀sẹ̀ kejì tí nǹkan tá a fẹ́ ṣe tó ti ń súnmọ́ gbogbo àṣírí wa ní ó bò láṣẹ Èdùmàrè èèyàn báwọn tá a bá wá lè fọtí lò ẹ jẹ́ ká mú ẹ̀kọ tútù ká fọ tá a bá ti fọ tán ẹ jẹ́ àdá díẹ̀ sínú ẹ̀kọ tútù ẹ ò ẹ jẹ́ ká fọ ká púpọ̀ ẹ jẹ́ àgbẹ̀mọ pẹ̀lú àdúà èèyàn ní àníyàn pé nǹkan tá a fẹ́ ṣe yìí tí ń bẹ wájú wa yìí kí Elédùmarè kó bò àṣírí rẹ̀ fún wa láṣẹ Èdùmarè àṣírí wa ó bò iṣẹ́ tá a ti gbìyànjú ni táwa náà ń lò tá a sì ń dúpẹ́ lọ́wọ́ Elédùmarè pé ń bo ẹ̀dá láṣìírí ẹjá lọ gbìyànjú ẹ̀ àṣírí wa mọ̀ pé ojú òsì ní tiwa yóò rí bẹ́ẹ̀ o àṣìṣe Èdùmàrè.